tí wọ́n bá ti sọ ìdájọ́ lè tán á fi nọ́mbà wa síta sílẹ̀ lè pè wá sí. ìjẹ́ alẹ́gbàwẹ̀ nínú oṣù rọ́jàbí àti pé gan-an ṣé ààwẹ̀ rọ́jàbí ṣé gẹ́gẹ́ bí ààwẹ̀ rọmọgọ́ọ̀nù torí pé tá a bá wo agbègbè wa dáadáa especially nílọrin àwọn ilé kan wà tó ṣe pé wọ́n ti mú lálàdà wọ́n máa ń jí dìgbà tó jẹ́ pé wọ́n jí ní àsìkò rọmọdọ́ọ̀nù láti lè jẹ́ sàrí ní tí wọ́n fi emphasize ni pé wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ pé a ní nínú rọ́jàbù àwẹ̀ kan wà tá à ń pè ní àwẹ̀ àrígbó kí ni tíṣẹ̀rí àṣọ níbẹ̀ ní kòkó. ní kòkòrò kò sí àwẹ̀ kan tí ìyẹn láti gbàgẹ́ bí oṣù Ramadan oṣù Ramadan ni àwẹ̀ tẹ́ yẹn lè gba oṣù ẹ̀ pé tó sì jẹ́ ọ̀ràn èèyàn fún yàn tọ́lọ̀ sí lọ́ràn yàn ọlọ́run sọ pé yá ayyuhal ladina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun ayé àmàmà àdúdà so yìí nípa ẹ̀yìn náà ọlọ́run sọ pé